lóòtítọ́ èmi lórí o ṣùgbọ́n kòròfo ni mi bí mo ṣe wà yìí sórí mo wá gbé ayé mi bí mo ṣe wà yìí gbogbo ayé mi pátápátá ni ṣe ni mo gbé ètò ọ wá pé àgbààgbà tán náà là ń gbọ̀lẹ̀ ọ̀lẹ ni mí o wò mí dáadáa ọ̀lẹ ni mí o ọ̀rẹ́ mi ah ó ṣẹlẹ̀ ó ta gúrúgúrú ni o ṣùgbọ́n kó má bàa wá ta tán òun náà ni mo ṣe wá bá ọ ìwọ náà kúkú mọ̀ ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún ọ nípa tọ̀gá mi tó fowó rán mi níṣẹ́ wòlíì nígbà tó sì ti dọ̀rọ̀ pé ikú yìí náà ni o ikú yìí náà ni o ṣe ló ń tẹnu mọ́ ó ní ikú yìí náà ni o mo wá ní ká lè yọ gbogbo kíní ìkú o owó tó ga mi fi rán mi níṣẹ́ pé kí n lọ róúnjẹ àti pé tí mo tún lọ gbà lẹ́nu orin òun náà ni mo lò ó bí mo ṣe wà yìí tèmi ti ta o ṣùgbọ́n kó má bàa wá jó tán gúrúgú ẹ̀hún náà ni mo ṣe wá bá ọ pé àgbàtán là ń gbọ̀lẹ̀ ṣàánú mi jọ nítorí ọlọ́run ten thousand naira ten thousand naira ṣe ẹ̀yá mi. èmi náà ò ní nǹkan kan lọ́wọ́ kòròfú náà lèmi náà wo tí n bá ní ó mọ̀ pé yín yọ yín ní nǹkan lọ́wọ́ náà ni ṣùgbọ́n ọgbọ́n ò ní tán láyé ká tó rẹ̀ gbọ́run lọ ọgbọ́n náà là á dá sí i ló sì abẹnujẹ́ yìí. ọ̀gá mi burú. ẹnu rẹ ò da lẹ́kùn. mi burú. kò yẹ kó máa ṣe báwọn ẹ á wàá tún ṣe sí ẹ pé rẹ wá. ọ̀rẹ́ rẹ so so ó mọ̀ wípé a lè para wa ní àwọ̀gbọ́n dá sí náà. ọ̀rẹ́ mi. ẹ mélòó lọ́rọ̀ jẹ́ àyè. ń sọ bẹ́ẹ̀ náà mo ní tí n bá ti dọ́dọ̀ ẹ gbogbo ìṣòro ayé mi pátápátá ló tán. gbàgbé ah, ah, ah, kí la wá jọ rẹ fún. tí mo ṣe fẹ́ jẹ́wàá náà rèé ṣẹlẹ̀ níbẹ̀. ọgbà mẹ́kọ̀ oríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀. àwa lóríṣiríṣi ọgbà mẹ́kọ̀ ló pèsè. ìjọ̀gbọ̀n lóríṣiríṣi ọgbà mẹ́kọ̀ ló pèsè. ọgbà mẹ́kọ̀ oríṣiríṣi ló ṣẹlẹ̀ Ah, wèrè yẹn mo ṣe ń bọ̀ báyìí ó kàn já pọ́ọ̀sì gbà ní ọwọ́ mi ni. Ah, ó já pọ́ọ̀sì yín gbà ọmọ ah, bíi ìyá wèrè gan tẹ́rí wọ́n yàwé bí èèyàn bá sọ́ra wọ́n jíyàn gbé. ẹ dákun ẹ sì bá mi rí pọ́ọ̀sì. kí lẹ̀ ń sọ iṣẹ́ mo jẹun tó jáwó nígbà lọ yín ni ẹ wò ẹ mọ̀ fi tí ò ṣe tọ́ lọ mí o mo já pọ́ọ̀sì yín. àwọ̀ bóyá bóyá bá mi rí nílẹ̀ lẹ́ẹ̀jọ́ kù. ẹ mọ̀ nǹkan wọ́n máa ń sì máa gbéra wọ́n máa ń gbéra bí wọ́n bá ti ṣiṣẹ́ ọwọ́ wọn báyìí wọ́n gbéra níbi ẹsẹ̀ funfun tó ṣẹlẹ̀ ni pé kò sí wàhálà ẹ wá wọn lọ ah. ọlọ́run pè é rí ọ. Ah! irú sítórì wo mo tún fẹ́ sọ fún wọn ní mítì lẹ́nu yé mo gbé mo gbé mo dáràn ìwọ lọ. Ah! àmọ́ o ẹni tó mú owó yìí onítọ̀hún ò ní fi ṣe nǹkan re kò ní fi ṣe nǹkan tó dáa mo ti gbé láàárọ̀ yìí.

mo ti ṣiṣẹ́ sọ́ọ̀bù mo ti kó fáwọn ọmọ sẹ́yìn o àti gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣáájò mi ẹ̀ lọ́ọ̀gá o ẹ̀ ló bolẹ́dé bolẹ́wà bolẹ́rìn ẹ̀ ṣe mítìnì o ẹ̀ àwọn kọmitì ẹjọ ṣe mítìnì wọn o ẹ má pẹ́ o ẹ má ṣe kẹ́ àṣẹ àjò yín lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sì máa rówó kó jẹ mọ́tà mi. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. mọ́tà mi. ẹ ẹ lè bà tèmi jẹ́ bóyá lọmọ yẹn gádà tí mo fò kí n tó délẹ̀ yìí ọmọ yẹn gádà tí mo fò tí mo délẹ̀ yìí ni tó ọmọ yẹn gádà tí mo fò tí mo délẹ̀. ẹ ká sàn ma ẹ ká sàn ẹ ra ma. ẹ jọ wọn ní alignment kan wà ní ṣáìdì bíbá yìí. Ah, ẹyẹ méje jáde ẹ. Ọlọ́run ṣeun ẹ wo mọ́tò mi kò yé mi bó ṣe ń ṣe ó kù díẹ̀ kí n kọlu yàn ó kàn ń yí ọwọ́ ẹ̀ kàn ń yí so mo ṣe wá ń kọjá wọn ní ọgbà mẹ́kò kan wà ní ṣáìdì bíbá yìí. náà ibi ni ibi ni. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ẹ jọ bí akẹ́wà bá mi wò. Eh, ibo ọkọ̀ wa wà ah kò ju two po báyìí síbí báyìí kò fi bẹ́ẹ̀ jìnnà ṣá kò jìnnà. Eh, kò sí wàhálà eh, babadé náà bó bá ti pálámẹ́ǹtì ló bá nídìí àbáyín wò ó bá ṣe pé báláǹsì náà ni gbogbo ẹ̀ lábàáyín wò àmọ́ ẹ jẹ́ ń tẹ̀lé yín kí kájọ lọ gbé. ẹ ṣe gan ni ẹ ṣe. ọ̀gá fún mi kọ́kọ́rọ́. pé n bá kó gbàdúgbò àbọ̀ àbá ń tiẹ̀ ẹ̀ ń sọ́jà rẹ̀. kọ́lé kọ́lé kọ́lé ń gbẹ̀san. àgá wa èmi mọ̀ sọ fún yín èmi máa sọ fún yín mo ní ká má ṣe kiri yẹn ẹ ṣe kíkí kọ mo sọ fún yín àbí mi ẹ sọ fún yín ọ̀gá. ẹni bàtọ́ dúdú dúró ayọ̀ tètè bá mi mọ̀ ṣùgbọ́n nísẹ̀yìn o ojú ti rà wọ́n ti àǹtí àdé àlàbí kárẹ̀ rẹ̀ ojú ti rà wọ́n ti mọ̀ mí. ó lẹ́yìn kí àwọn tó ti ẹgbẹ́ṣẹ́ gidi tó tàbí àṣọ àìdọ̀ àsìkò rẹ̀. ẹ ká sàn o ẹ ká sàn. yẹ ẹ sì máa ń kọrin ni. <laughs> àbí títà bá ti rí nǹkan tá ṣe. ṣẹ́yìn ló gbàgbé kinní sínú mọ́tò mi ah, ah, ah. kò tó dàbẹ́ pé ọ̀gá alignment yẹn ó mú mi wá sọ̀dọ̀ yín so mo ṣe wá ń jáde mo rí but mi ò recall pé mo ní something like this. I really appreciate mo dúpẹ́ gan ẹ ṣe. mo ṣàní wá fún yín ni mò ń jáde actually kò sí wàhálà ẹ ṣe. kò sí wàhálà ẹ ṣe gan. àyè kú iṣẹ́ o. ṣẹ́gun àbí kí lorúkọ náà. Aṣáde. O ṣe kankan, ó yẹ ti jà. Mi ìbẹ̀rẹ̀ títẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ lánàá. Títẹ̀ yìí, a kó wọlé lánàá mú wọlé. Títẹ̀ náà kó ah, wọlé. Ẹ máa wo lórí ibo tó ń parọ́. Ah! Báwo ló ṣe jẹ́nu mọ́tò ẹ̀ tó mú wá sí? Mọ́tò ah, mọ́tò kò yé mi aṣáà mú wọlé. Ṣálágbàrò wọn ò ti wá ṣokó gbà yí o. Eh? abirú ọmọ wo lè lè ba ìwọ lọ má bínú jọ ẹni tẹ́ ẹjọ́ wá pé fẹ́jọ́ kọ́ṣẹ́ ń jọ kan náà kò wá láti jọ ìkílódé. ṣéyún ari ọmọ dání àmọ́ o ti ń gbádùn báyìí díẹ̀díẹ̀ o ti ń gbádùn díẹ̀díẹ̀. àwọn ti dáa bóyá tó bá ti gbádùn kí wọ́n wá ṣàárẹ̀. èmi wúlò jòun lọ. a ò wúlò kò wúlò kò sọ lára rẹ̀ a ò wúlò nǹkan tó ń ṣe látàárọ̀ mo bá dé. Eh, ọmọ ti dàpọ̀ ń wọ́ọ̀dù gbogbo ẹ̀ gan ló dàrú báyìí eh, gbogbo gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀ kàn jọra wọn wáyà ń jọra wọn ni. kóbi eh? wọ́n ní ọkọ rìbú dànù olórí ibú sọ bá ṣe jẹ fún mi. Ah! sọfẹ́ jẹ́ jẹ́ gbèsè ah! ah! ni. ọgbà mẹ́kọ̀ọ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀. ọgbà mẹ́kọ̀ọ́. ọgbà mẹ́kọ̀ọ́ oríṣiríṣi lóríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀. ọgbà mẹ́kọ̀. àwa lóríṣiríṣi ọgbà mẹ́kọ̀ ló pè sí. ọgbà mẹ́kọ̀. ìjọ̀gbọ̀n lóríṣiríṣi ọgbà mẹ́kọ̀ ló pè sí. ọgbà mẹ́kọ̀. ọgbà mẹ́kọ̀ oríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀. ọgbà mẹ́kọ̀. ara mẹ́rìírí mo rí orí olóńgbò látẹ̀. ọgbà mẹ́kọ̀. ìjà lójoojúmọ́ ọgbà mẹ́kọ̀ọ́ kún fún àrà lóríṣiríṣi mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ọgbà mẹ́kọ̀ọ́ ọgbà mẹ́kọ̀ọ́ oríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀ ọgbà mẹ́kọ̀ọ́. ṣẹlẹ̀ níbẹ̀. ọgbà mẹ́kọ̀. àwa lóríṣiríṣi ọgbà mẹ́kọ̀ ló pè sí. ọgbà mẹ́kọ̀. ìjọ̀gbọ̀n lóríṣiríṣi ọgbà mẹ́kọ̀ ló pè sí. ọgbà mẹ́kọ̀. ọgbà mẹ́kọ̀ oríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀. ọgbà